àwòrán ìkejìdínlọ́gbọ̀n ìdílé onígbàgbọ́ nígbà tí ìdílé bá ń rìn ní ọ̀nà jésù ọkọ yóò fẹ́ràn aya rẹ̀ aya yóò sì tẹríba fún ọkọ rẹ̀ ohun tí ọ̀rọ̀ ọlọ́run kọ́ni ni èyí ọkọ àti aya ran ara wọn lọ́wọ́ wọ́n sì mú ara wọn lé ọkàn le wọ́n kọ́ àwọn ọmọ wọn láti fẹ́ràn ọlọ́run kí wọn kí ó sì lè ṣe ìgbọ́rọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ ìdílé tí ó bá bọ̀wẹ̀ fún ọlọ́run á gbàdúrà á sì máa ṣiṣẹ́ papọ̀.